هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه عن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه hadithi tí afa alhafiz abdulghani tí wọ́n fi bẹ̀rẹ̀ tírà yìí lẹ́yìn tí ó jẹ́ hadithi alákọ̀ọ́kọ́ nù dárṣù ọ̀sọ̀ọ̀sẹ̀ wa yìí hadithi náà jẹ́ ìtí sahabi ńláńlá ni umar ibn al-khattab radiyallahu ta'ala anhu òun ló gbà wá látọ̀dọ̀ annabi wa muhammad sallallahu alayhi wa sallam hadithi yìí alhafiz abdulghani gẹ́gẹ́ bí èrò wọn láti ṣe tíra yìí ní ntí ọmọ níwọ̀nba tí ò ní tóbi ẹ rí i pé gẹ́gẹ́ bí àádá àwọn àfáà ni pé ma yarwuna hadithan illa bil isnad wọn ò ní dákọ̀ àdìsí kan látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àfi kó ní mọ gbọ́ lẹ́nu lámàyín lámàyín náà gbọ́ lẹ́nu làkàṣègbè títí tí ó fi dọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam eléyìí là ń pè ní al isnad al'imam ibn al-mubarak nínú àwọn àgbàfà islam ó ní al'isnadu minadin al'isnadu minadin wàláwùlá al'isnadu laqala man sha'a ma sha'a al'imam ibn al-mubarak ní tẹba kan gbọ́ta wọn fa ń pé haddasa na fulan an fulan an fulan kọ́lá haddasa ni ẹmọ́rù pé wọ́n sí o ó ní al'isnadu minadin haddasa ni haddasa na tẹ̀rí tí wọ́n wí nínú ẹ̀sìn lọ́wọ́ wọ̀lọ́wọ́lọ́ ìsìnáàdù tí ọba sí ń torí ìsìnáàdù yẹn tá à ń bi lámọ́ yín pé ń bolo ti gbọ́ ilé yìí ń gbọ́ lànàbí wí eléyìí làkọ́ làmọ̀ṣáà máa ṣáà ntọ́ bá wo ń kálukú ni ọba máa fẹnu ara ẹ̀ sọ́npa anagba Muhammad sallallahu alayhi wa sallam òun ni pé tẹ bá gbọ́ táwọn àfáà ń mú un ní kankan pé ń bolo ti gbádìí sí yìí ta ló gbà wá irú èèyàn wo ni torí pé al-isnadu àhàdíìsì eh, tí a ń kà fúnra wa lónìí láti ọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu ló ti wá nínú eh, ẹgbà wa àhàdíìsì náà ẹn tó gba àhàdíìsì yìí wá látọ̀dọ̀ Umar òun ni a ń pè ní Alqama ibn rahimahullahu ta'ala min kibari tabi'in nínú àwọn tabi'in náà ó fi yé wa pé ní. سمعت عمر رضي الله عنه يقول وهو على المنبر يعني في حديث يدا كيس حديث عمر صمبون كله فين كابين يا مجي قال سمعته يقول وهو على المنبر لوري منبر يا النبي محمد صلى الله عليه وسلم ني عمر تي كحديث يفون عمر بن الخطاب بقوانا لاتي أمير المؤمنين òun ni àrólé anabiwa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tí abubakar radiyallahu anhu tó papòdà nínú àṣà àwọn àfáà náà ni pé gbogbo àdìsí tá a bá fẹ́ kà báyìí àní sáláì má máa sọ níwọ̀n bá bó ti lè wọ́ ọmọ nípa rawil hadith ẹni tó ṣokùnfà táwa fi ń ra àdìsí yìí kà lónìí a gbọ́dọ̀ ń parẹ́. amirul mu'minin umar radiyallahu anhu nínú ra kùrẹ́ṣì ni gẹ́gẹ́ bó ṣe pa anabi náà Qurashiyu la anabi Umaru náà láti inú ran Quraishi lòun náà ti wá. Umar bin al-Khattab lẹ́yìn tí wọ́n bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó di ọdún mẹ́tàlá ọdún mẹ́tàlá ní bẹ láàrin Umaru àti anabi Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni pé anabi fi ọdún mẹ́tàlá ju Umaru lọ torí pé wúlidà anabi sallallahu alayhi wa sallam fi aamil fil lọ́dún elérin ni wọ́n bí anabi. وولد عمر بعد عام الفيل بثلاثة عشر سنة أو بثلاثة, بثلاثة عشرة سنة لن يدوم بتلا tí wọ́n jagun ọdún elérin òun náà bí Umar lélẹ́yìí fi ń yé wa pé ọdún mẹ́tàlá níbẹ̀ láàrin anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àti Umar radiyallahu anhu ọdún mẹ́tàlá tá anabi wa fi ju Umar lọ yìí ọdún mẹ́tàlá ń géérégé ni Umar náà wá gbé láyé lẹ́yìn tá anabi papòdà ló fi ń jẹ pé àtọ́jọ́ orí anábìwá muhammad sallallahu alayhi wa sallam àtọ́jọ́ orí umar radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhu salasun wa situna sanatan sixty three years la méjèèjì ló láyé radiyallahu ta'ala anhu wa arbo umar bin al-khattab nínú àwọn èèkàn èèkàn nínú àwọn tọ́lọ̀ ń fi ran ìsìláàmù lọ́wọ́ ni anábìwá muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó di pé ilẹ̀ lè máwọn mọ̀mìnì anabi wa ma dako àwọn méjì kan nínú àwọn tí wọ́n burú jù Umaru ń gbà náà kò tíì tẹ̀lé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ama wa sọ pé Allahumma ayyid hadha ad-din bi ahabbil umarayni ilayk àwọn ọkùnrin méjì yìí èyí tó o bá fẹ́ràn jù nínú àwọn méjèèjì tó o nífẹ̀ẹ́ sí jùlọ ọlọ́run fi ran ẹ̀sìn yìí lọ́wọ́ ọlọ́run wa ní Umar bin al-Khattab òun ní gbígbà àdó anabi wa Muhammad sallallahu alaihi wa sallam lọ́gbà lórí ẹ̀ ní Umar wa gba ìsìlámù lọ́wọ́ á ṣe àìmọye iṣẹ́ ní takuntakun láti lè fi ara dẹ àwa mùsùlùmí kọlọ́n kọ́ dákun kọ́ bá wa ṣàlékún ìyọ́nú rẹ̀ fún umar àti gbogbo àwọn sàhábì anábà muhammad sallallahu alayhi wa sallam. عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم عمر ní mo fi etí سمعت رسول صلى الله عليه وسلم sẹ́ gbogbo ohun tí àwọn kámẹ́rù pàbí wọn kàn sọ̀rọ̀ lásán gbogbo ẹ̀ ló nítumọ̀ tọ́ba yìí pé ní Umar radiyallahu anhu tọ́ba ní qala rasulu sallallahu alayhi wa sallam anabi wí pé ó ṣe é ṣe pé òun kọ́ lọ gbọ́ fún rẹ̀ bóyá òun náà gbọ́ lọ́dọ̀ ẹnìkan ni òun náà fún máa ń sọ pé a'la darajati riwaya nínú ká máa pé mo gbọ́ nínú hadisi bàbá fẹ́ máa sọ̀rọ̀ riwayatil hadith àwọn daraja ipò kan tó yẹ pé ní ọ̀gá òun ni kí ẹni tó gba àdìsí wọ́n sọ pé sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam yaqul mo fi etí ara mi gbọ́ báyìí tá nàbí muhammad sallallahu alayhi wa sallam tó sọ báyìí òun ni pé irú ẹ̀ ni àdìsí wa yìí wa min a'la darajati al-isnad min a'la darajati riwaya kódà ó tún ju haddasa náà lọ tọ́ba ni sami'tu rasula aw sami'tu fulanan yaqul eléyìí ń lọ gajù tí ò síyèméjì pé fún rẹ̀ ló fi ti ara rẹ̀ gbọ́ hadithi gbogbo eléyìí làwọn afa gbé kalẹ̀ láti lè jẹ́ kí ẹnìkan mọ̀rí rọ́pa máa nàbí wa muhammad sallallahu alayhi wa sallam. ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul innamal a'malu binniyat innamal a'malu binniyat. wa fi riwayatin binniyati ẹ̀rí ọ̀nà méjì ni hadith yìí gbà wá rìwáyà méjì ló gbà wá nínú àwọn rìwáyà ti kan ní bìnníyà nínú rìwáyà kan ní bìnníyà ní ọ̀dà wa tá a jọmọ kí wà wó ti understand bẹ̀rù pé bìnníyà ni pé plural nù bìnníyà ni pé mufrad singular nítumọ̀ ní kúkúrú innamal a'malu binniyat gbogbo ṣe pátápátá ń lọ pẹ̀lú kíni pẹ̀lú àníyàn ni o gbogbo iṣẹ́ pátápátá tí èèyàn bá ń ṣe pẹ̀lú kíni pẹ̀lú àníyàn ni àti rìwáyà tó ní binniyat biljam'i àtẹ̀yí tó ní binniya kò sí yàtọ̀ láàrin méjèèjì ń bi ìtumọ̀ kí ló fà á òun ni pé tá a bá ní innamal a'malu binniyat hada yusamma min babil mushakala min babi al-mushakala nígbà tó yẹ pé al-a'malu jam'u ni fanasaba. أن تكون النيات أيضا جمعا إذا إنما الأعمال بالنيات gbogbo iṣẹ́ o pẹ̀lú àwọn àníyàn ni gbogbo iṣẹ́ pátápátá pẹ̀lú kíni pẹ̀lú àwọn àníyàn rẹ̀ ni èyí ò ní pé iṣẹ́ kọ̀ọ̀kan yóò máa lọ pẹ̀lú àníyàn tí èèyàn bá dà tó fi ṣiṣẹ́ náà bàbá sì níbi níyà ìtumọ̀ rẹ̀ ni pé níyà ayé ismul jinsi gbogbo ti ń já níyàn láfi ní kò sí yàtọ̀ láàrin rìwáyà tó ní bìnníyà àtẹ̀yí tó ní kíni bìnníyà ìtumọ̀ kan náà wọ́n mú wa pé gbogbo sẹ́wù téèyàn bá lè ṣe láyé bìnníyà pẹ̀lú àníyàn rẹ̀ ni. kí ni ìtumọ̀ innamal a'malu bìnníyà innamal a'malu bìnníyà ìtumọ̀ ẹ̀ ni pé ní la i'tibara lil 'amal la i'tibara lil 'amali illa bìnníyà kò sí iṣẹ́ kan tó wúlò níṣẹ́ ìsìláàmù níṣẹ́ ìbáadà àyàfi káúlà níyàn nù nítorí eléyìí láàfi mọ pàtàkì jùlọ àníyàn níbi gbogbo ẹ̀sìn tá a bá fẹ́ sìn ó bẹ̀rẹ̀ látòrí kìtàbù tọ̀hárà ẹ̀rí pọ̀rọ̀ tọ̀hárà ni a fẹ́ sọ lónìí tí àfa alḥafiz abdulgani tó wá ṣe pá díìsì àkọ́kọ́ tó kọ́ mú wa ń pa nínú kìtàbù tọ̀hárà òní ń dálà lórí ọ̀rọ̀ kíni lórí ọ̀rọ̀ àníyàn ìyẹn ni pé kò sí nǹkan kan téèyàn fẹ́ ṣe láyé nínú ẹ̀sìn wa àfi pẹ̀lú kíni àfi pẹ̀lú àníyàn. innamal a'malu binniyat gbogbo ṣe pátápátá o yóò máa lọ pẹ̀lú kíni pẹ̀lú àníyàn tí a bá dà sí ni. wa innama likulli mri'in ma nawa wa innama likulli mri'in ma nawa gbogbo èèyàn pátápátá kullu mri'in gbogbo ẹ̀dá tó bá sì ṣiṣẹ́ ẹnu wọn bá rú àníyàn tó dá òun náà ni ó ṣe kíni ni ó jẹ tiẹ̀. tabaníká wò innamal a'malu binniyat innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa àníyàn tí yẹn bá sì dá òun náà ni ṣe kíni ní bẹ fún a fẹ́ rí i pé kò fẹ́ sí láàrin ọ̀rọ̀ méjèèjì a fẹ́ rí i pé kò sí kíni kò sí láàrin ká innamal a'malu binniyat àti gbogbo ṣẹ́ àníyàn ni wà ìnàmà lìkúlè mìrí in máa nà wà gbogbo èèyàn ntọ́ bá ti dà lánìyàn òun náà ni ó ṣe kíni ni ó jẹ tiẹ̀ nínú ẹ̀kọ́ tí àwọn àfa máa fi kọ́ wa nírú nǹkan báyìí òun ni pé tí nǹkan méjì bá jọra wọn nínú ọ̀rọ̀ báyìí nínú ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn afa ń pè kíní kan ní at wọ́n sì ń pè kíní kan ní at-ta'kid wa at ìtumọ̀ tàkìdù ni pé ká fi ọ̀rọ̀ kankan ọ̀rọ̀ tó ti ṣáájú ká fi rinlẹ̀ pé n ta fẹ́ wí lákọ̀ọ́kọ́ náà la fẹ́ wí àmọ́ àtún wí lọ́nà míì kó lè bá jẹ́ kíni kó lè bá rinlẹ̀ sí ìyẹn ni wọ́n ń pè ní kíni àtàkìdù pé mo sọ ọ́ di mo kàn án nípa àbí ká sọ pé àtàsís àtàsísù ni pé ọ̀rọ̀ yìí jọra wọn o àmọ́ tùmọ̀ míì lélẹ́yìí tún mú wá tó fi yàtọ̀ sí ti kíni tó fi yàtọ̀ síta kọ́kọ́ kò sí eléyìí tí kì í kọ̀ bá kọ̀ bá a mú láti fi túrú láwùjọ méjèèjì àmọ́ èyí táwọn afáàfáà mẹ́jọ ni pé ní àtàṣìṣù àwùlà mẹ́nà tàkìd àtàṣìṣù àwùlà mẹ́nà tàkìd pé bẹ́ẹ̀ yẹn bá ti sọ oríṣi ọ̀rọ̀ kan kó tún wá mú ọ̀rọ̀ míì wá tí ó mú míì wá èyí ń dáa ju kó ṣe pé ní ọkàn fẹ́ kan ọ̀rọ̀ ta lákọ̀ọ́kọ́ ń pa lásán ló jẹ́ kí al-imam al-izz ibn abdulsalam al-imam al-izz ibn abdulsalam òun ni wọ́n ń pè ní sultan al-ulama tán bá bí wá pé ta ni sultanu al-ulama ẹni tí wọ́n ń pè ní sultanu àwọn àfa ọlọ́lá àwọn kínni àwọn àfa òun ni al-imam al abdulsalam rahimahullahu ta'ala ọwá ni ajẹ́pẹ́tọ́ bá jẹ́ bẹ́ẹ̀ innamal a'malu bin ìtumọ̀ rẹ̀ ni pé ma yu'tabaru min al-a'mal bin-niyyah láti sọ lẹ́ẹ̀kan pé ìtumọ̀ innamal a'malu bin-niyyah ṣe ni pé òṣìṣẹ́ kan tọ́lọ́hún owó òṣìṣẹ́ kan tí ó wúlò fún yàn nínú tẹ ìbáàdà àfikún ní kíni àfikún lánìyàn nù ìtumọ̀ rẹ̀ nípa ẹni tí ń bá ń ṣiṣẹ́ tí ó dà níyàn bí ìgbà tí ò ṣe kíni bí ìgbà tí ò ṣiṣẹ́ ni á padà fún wa ní example tí ó jẹ́ kó yé jù báyìí lọ ó ní tuma innamal a'malu binniyati yẹn wa innama likulli imri'in ma nawa ay ma yatarattabu ala hadha al-amal ay ma yatarattabu ala hadha al-amal bẹ́ẹ̀ yẹn bá wá ṣiṣẹ́ tẹ̀bí yóò ní nǹkan kan tí ó gbà bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ yóò sá ṣe kíni yóò ní nǹkan tí ó gbà á jẹ́ pé tuma innama likulli imri'in ma nawa bó ṣe ṣe ma bá níyà rẹ̀ ṣe mọ́ o innama laka dhalika ntọ́ gbà nù eléyìí ni pé àtàsísù àwùlà mẹ́nà tàkìb ẹ rí i pé ìtumọ̀ méjèèjì fẹ́ jọra wọn àmọ́ tá a bá fojú inú wò á rí i pé tuma tékejì mú wa ó tún yàtọ̀ sí ti kíni ó yàtọ̀ sí ti àkọ́kọ́ eléyìí lọ́nà tí al-imam ibn abdulsalam sultan al tó fi tú hadithi méjèèjì. Ah, wa innama likulli mri'in ma nawa ntúnkálukú bá dà lánìyàn òun ni ó ti kíni òun ni ó gbà. فمن كانت هجرته إلى الله ورسوله فمن كانت هجرته إلى الله ورسوله أنا بلين يوبا سيجران توري تولون أتي توري تجيسي أولون ẹni tó bá ṣe kínní tó bá ṣe hijira nítorí tọlọ́hún àti torí tòjíṣẹ́ ọlọ́hún kí là ń pè ní hijira hijira èdè Lárúbáwá ni. níta ń pè ní hijira ni pé àtàrùkù tàrùkù ṣe àwòhájòrò tí wọ́n bá lè yàn àjára nǹkan ìtumọ̀ ẹ̀ ní pé kí ni ọ̀pá àti òfilẹ̀ àbókò ń bì kan ó sì lọ kí ni ó sì lọ bòmí ní tá à ń pè ní hijira nìyẹn àkọ́kọ́ pé hijira ó ṣẹlẹ̀ nínú Islam láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ńgbà tí anabi kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ Islam tó bẹ̀rẹ̀ dáwà ẹgbẹ́ bàbá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní Abu Talibi ó dúró kọ́lá bọ́ ipé kọ́ tẹ̀lé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ dúró pé ní kò sí nǹkan kan tí wọ́n fọwọ́ ba ìwọ ọmọ àbúrò mi ìlàbúrú máa wí ntọ́ lọ fẹ́ wí nínú ìlú mẹ́kà yìí kò sí ohun tó ń jọ fọwọ́ bọ̀ ó sì dúró bẹ́ẹ̀ lóòótọ́ lọ́dún tó wá di pé Abu Tọ́líbì kú láìpẹ́ lọ́dún yẹn náà ni ìyàwó anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní Khadija radiyallahu ta'ala ana ọdún yẹn lòun náà kú ilẹ̀ wa le púpọ̀ máwọn mùsùlùmí ń lu maka Abu Tọ́líbì ti ń do ní àwọn àgbà ìlú maka ni Abu Tọ́líbì wa nínú àwọn olóyè maka òun ti ń dúró ti ń fẹsẹ̀ rinlẹ̀ pé ẹni ọba ní òun ó fi nǹkan kan sí ọmọ yìí àwọn ò rí pípọ́n ojú ara wọn òun náà ló kú yìí ìyẹn ló wáá fata nẹgbà Muhammad sallallahu alaihi wa sallam ló fi wá sọ fáwọn sọ̀hábí ń gbà pé tọ́ ẹni tára bá ní débi pé kò fi ní ráyè sẹ̀sìn rẹ̀ ìlú kan bẹ́ẹ̀ nítòsí wá ń bí tí wọ́n ń pè ní Habasha ìlú kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní kíni Habasha ìlú náà ni wọ́n ń pè ní Ethiopia lónìí nínú Áfíríkà wa yìí náà lọ́wọ́ ànábì wa lẹ́ni ọba fẹ́ ṣe é jẹ́ra tó fẹ́ sípò padà láti ìlú kan lọ míì nínú àwọn sọ̀hábé kó ṣe kí ni kó ṣe hijira yìí lọ àkọ́kọ́ hijira tó ṣẹlẹ̀ ní ìsìláàmù nìyẹn àwọn tí wọ́n lè lọ ńgbà náà wọ́n lọ ọba tí wọ́n lọ bá ń gbà yẹn là ń pè ní anajashi tóun náà padà gba ìsìláàmù tó sì wà nà ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam hijira ẹlẹ́ẹ̀kejì tó wáyé nù islam òun ni alhijira min makkata almukarrama ila almadina almunawwara nígbà tó wá di pé ní ìnira yìí tún pọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wa pa òun náà láṣẹ pé àti wá àtàwọn tọ́tẹ̀lé ọ gbogbo yín ni kẹ́ ẹ wá kó lu maka ẹ fi wọn láti máa lọ ìlú madina madina njọ́ náà wọ́n ń pè ní kíni yasribu wọ́n ń pè madina gbàna pé kẹ́ ẹ kó lu maka kẹ́ ẹ máa lọ lúta ń pè ní yasribu nígbà tá anabi dé madina ni madina tó di madina yasribu ni ó kọ́ sí madina ń jẹ́ tẹ́lẹ̀. hijira yìí ni wọn wá ṣe láti ìlú maka anabi nbẹ nínú àwọn tó ṣe hijira sallallahu alayhi wa sallam gbogbo àwọn sọ̀hábẹ́ tó tẹ̀lé náà àwọn náà ṣe hijira ìgbà hijira tẹ̀lé kejì ni ìtàn tó lọ ń pa hadith yìí wá ṣẹlẹ̀ arábìnrin kan gbẹ tí ń jẹ́ Ummu Qais arábìnrin yìí ń jẹ́ kí ni àdéhùn ti wà pé ní ọkùnrin kan fẹ́ fẹ́ nínú ìlú maka nígbà tó wá ṣe tán gbogbo ohun tí èèyàn fi ṣe ìyàwó tó kójọ tó ṣe tán bá ní ah, Ummu Qaisi mà ti kú òní Mẹ́kà ó ti lọ kíni òun náà ti ṣe hijira lọ Madina pẹ̀lú àwọn mùmìnì ọwọ́ aránṣẹ́ sí pé ah, gẹ́gẹ́ bí àdéhùn ọkọ rẹ ló ti dé ọwọ́ ni tóun fi lè gbà kó tó jọkọ òun òun ni pé kó ṣe kíni kóun náà hijira wá bá anabi Muhammad sallallahu Madina ọkùnrin ya ọkùnrin ní kíni kò ní ọba ìpele ìhun ló kù ọ̀ya níbi táwọn ń lọ nìyẹn. àníyàn tó ní láti ṣe hijira ǹjẹ́ hijira torí tọ́lọ́hún ni àbí hijira torí kọ́fẹ́fẹ́ Ummu Qais ìtumọ̀ hadithi nìyẹn faman kanat hijratuhu ila Allahi wa rasulihi ẹni ọba ṣe pé nítorí tọ́lọ́hún àtòjíṣẹ́ rẹ̀ ló fi ṣe hijira ló kó lu tí ò ti ráyè sẹ̀sìn lọ́lọ́ lu tẹ̀sìn ó ti rọ̀ ọlọ́run fa hijratuhu ila Allahi wa rasulihi ìjìra náà wà lákọọ́lẹ̀ kó ṣe ń torí tọ́lọ́hún àti torí òjíṣẹ́ rẹ̀. waman kanat hijratuhu ila dunya waman kanat hijratuhu ila dunya ẹni wọ́n bá torí pé ní nítorí nǹkan kan ní ọrọ̀ ayé wípé ah ìlú yìí ó lè díẹ̀ àyọ̀ wá sí ká sípò padà ká lọ ìlú mi kí èsì àti torí àníyàn tọ́lọ́hún ló ní tó fi ṣe àwòmọ́ra àti yatazawwajuha àbí nítorí pọ́fẹ́ fẹ́yàwó kan torí pé yàwó yìí ti ṣe hijira lọ lu madina ìyẹn nìkan muhajiru ummi qais ẹni tó ṣe hijira nítorí kíni torí ummu qais ibi tó ti bá wí nìyẹn. fa hijratuhu ila ma hajara ilayhi òun náà ṣe hijira o àmọ́ kìí ṣe hijira torí tọ́lọ́hún kìí ṣe ṣe torí tòjíṣẹ́ ọlọ́hún sallallahu alayhi wa sallam hijira rẹ̀ ọ wà lákọọ́lẹ̀ fún tó ṣe kíni tó ṣe hijira lé lórí eléyìí ni ní kúkúrú ìtumọ̀ hadithi bilmana ijimali a wá bẹ̀rẹ̀ sí ní sọ kí ni àwọn tá a fẹ́ fàyọ nù hadithi lẹ́yìn gbàtà àti gbọ́ ìtumọ̀ ọ̀kọ̀ọ̀kan nù kálímà kálímà ọ̀kọ̀ọ̀kan nù hadithi àkọ́kọ́ ni pé hadith tẹ́rí tá kà fúnra wa tán yìí mo rọ oníkálukú wa ẹni tí ó bá ti ha lórí tẹ́lẹ̀ ẹja múra ká ha tẹ́bá wà àdéhìí yìí bó ṣe jẹ́ pé ní alhafiz abdulgani òun ló fi bẹ̀rẹ̀ tíra yìí bí yàn bá lọ mú sọ̀híhì bukhari àkọ́kọ́ hadithi tẹ́ bá ń bẹ̀rẹ̀ hadithi alákọ̀ọ́kọ́ nu sọ̀híhì bukhari hadithi yìí kọ́dà alimami bukhari lẹ́yìn ìgbà tó fi hadithi yìí bẹ̀rẹ̀ tán ọwọ́ ń sọ pé laysa min akhbari nabiyyi sallallahu alayhi wa وأنفع من هذا الحديث أمور النبوغ بحديث النبي صلى الله عليه وسلم تنقو حديث تقف أنفاني أتوري سيري سيما تجوكني تجو حديث إنما الأعمال بالنيات لا قوة حديث تيمان بخاري قصين وتراري الإمام عبد الرحمن بن مهدي من أعواد دعفاء سناني الإمام ابن مهدي نكي ينبغي أن يجعل هذا الحديث على رأس كل باب ينبغي أن يجعل هذا الحديث على رأس كل باب Ibn Mahdi ní gbogbo ẹni ọba fẹ́ kọ nǹkan kan gbogbo ọ̀rọ̀ tó léwu kọ fẹ́ sọ gbogbo ohun tó léwu kọ fẹ́ kọ nǹkan pa rẹ̀ ó dáa kó ṣe pé ládìí fi yìí lọ́wọ́ fi ṣèbẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá sọ. torí pé gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan innamal a'malu binniyat kò sí iṣẹ́ téèyàn fẹ́ ṣe àfikún ní kíni àfikún láníyàn nù gbogbo iṣẹ́ táníyàn bá ti kó ń bẹ́ẹ̀ iṣẹ́ lásán ni. bí imam ibn mahdi ṣe wí alimamu shafi'i òun náà wí tiẹ̀ alimamu shafi'i muhammad ibn idris ni shafi'i rahimahullahu ta'ala ó ní yadkhulu hadha alhadithu fi sab'ina baban min abwab alilm yadkhulu hadha alhadithu fi sab'ina baban min abwab alilm imam shafi'i ni òun analyse hadith yìí òun gbé kalẹ̀ òun wá túmọ̀ rẹ̀ òun wá rí i pé nínú ojú ọ̀nà ká máa sọ̀rọ̀ ń pa ẹ̀sìn afẹ́sọ̀rọ̀ nǹkan báyìí afẹ́sọ̀rọ̀ ń pa ìmọ̀ra afẹ́sọ̀rọ̀ ń pa àrùn afẹ́sọ̀rọ̀ ń pa àwẹ̀ òun wá kà bẹ́ẹ̀ ó tó ọ̀nà seventy tó ń rí i pé hadith yẹ ọ̀ ní kò gbọ́dọ̀ mọ́ ṣèkínni kò gbọ́dọ̀ mọ́ wà ń bẹ̀ ní ọ̀rọ̀ tá fẹ́ sọ. eléyìí ni ó imam ahmadu ní hadithi yìí bí gbàtà bá pín islam sí mẹ́ta bí yẹn bá ti gbọ́ hadithi yìí yé tó sì ló ń ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó kó da kan nínú ìdá mẹ́ta ẹ̀sìn alimam ahmad ló wí bẹ́ẹ̀ ńgbà tó ní ìdá mẹ́ta wọ́n wá bíi pé ibo láti rí ìdá méjì tó kù alimam ahmadu ní gbogbo ti ń jẹ́sìn tí yẹn bá gbọ́ yé ó parí sínú hadithi mẹ́ta innamal a'malu bin niyyat wa innama likulli mri'in ma kọ́ńáìdà kan náà àwọn kọ́ńáìdù mẹ́tẹ̀ẹ̀ta tó náà àwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta tó kó gbogbo ọ̀rọ̀ ìsìláàmù sínú bí wọn bá gbọ́ yìí. ẹlẹ́ẹ̀kejì ni hadithu alhalalu bayyinu walharamu bayyinu. pé n ti ń jẹ́ halali o ọ̀fara hàn n ti ń sin jẹ́ haramu náà ṣe kí ni ọ̀fara hàn wa baynahuma umurun mushtabihat tíyẹn bá ti gbọ́ hadithi eléyìí hadithi kejì tí imaamu ahmadu kanu pé náà àwọn òpó mẹ́ta tó gbogbo ohun tí ń jọ́rọ̀ ìsìláàmù àdìsẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun ẹni ọba wa tún ronú tó lóun ó fi nǹkan kan kún ẹ̀sìn wa tá à ń sìn yìí ẹ̀sìn tá ànábì muhammad sallallahu alaihi tó gbé wá yìí fahuwa àádá padà sí kò sí tọ́lọ́ wọn ó àdáda lẹ́sìn bẹ́ẹ̀ ṣe imam ahmed ní àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n kó gbogbo tí ń jẹ́ islam wọn kó wọn sínú. alimami al-bayhaqi ẹni tó ṣe as-Sunan al-Kubra al-Imamu al-Bayhaqi òun ní àdìsí yìí ọ̀nà mẹ́ta tí ìtumọ̀ kókódà mẹ́ta nú ẹ̀sìn lọ́nà tí Imamu al-Bayhaqi fi tú Imamu al-Bayhaqi ni pé ó ní tíyàn bá ròyìn ó rí i pé gbogbo ohun tí ń jẹ́ Islam nǹkan mẹ́ta náà la fi ń ṣe Islam gbogbo ohun tí ń jẹ́ sìn nǹkan mẹ́ta náà la fi ń ṣe kíni ní jẹ́ ìtàfin sẹ̀sìn inú tíyàn sọ jáde lẹ́nu lọ́rọ̀ àbí tó di ọkàn ní àdìọ́kàn àbí tó ṣe kíni àbí tó fi oríkèéríkè ara rẹ̀ tó fi ṣe kò sí nǹkan mi ọ̀nà mẹ́ta tá a gba àṣẹ lọ́nà nù nínú èyí tó ọmọ wí lẹ́nu díkírù ló ń ṣe ni al-Qur'an al-Karim ló ń kà ní ọ̀nà kanu al-i'tiqad àdìọ́kàn tó mọ́ kò ní àdìọ́kàn tó dáa òun lọ́nà kejì tá a fi sin ọ̀nà kẹta ni pé ní èyí tó fọwọ́ ṣe tó fẹsẹ̀ ẹ rí i pé nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí innamal a'malu bin niyyat ó ti mú ìta ṣe kíni níta àdè sọ́kàn ìtumọ̀ akọ́ jẹ́ kínní sólùfẹ̀lẹ̀ islam bàbá dá islam sí mẹ́ta pé hadithi yìí ti kó ìdá kan náà ìdá mẹ́ta kọ́dà lè má mọ̀lùbẹ́ hákí ni tá a bá tiẹ̀ tún wá wo ìdá mẹ́tẹ̀ẹ̀ta yìí á rí i pé ìdá ti níyà yìí ojú méjèèjì yòókù lọ wọ́n ní lọ́nà wo wọ́n ní torí pé àníyàtú qad takunu ìbádàtàn mustaqillatan bi nafsiha wa ghayruha min al-ibadati tahtaju ilayha ìmáàmù Bayhaqi ní gbogbo àwọn ìyókù tá a wá wí èyí tó fẹnu sọ ni èyí tó fi ọwọ́ ṣe ni èyí tó fẹ́ sẹ̀sẹ̀ náà bá dà ni túláàsì wọ́n gbọ́dọ̀ tún níkìní nú wọ́n gbọ́dọ̀ láníyàn yìí náà nú àníyàn fúnra rẹ̀ sì lè dá dó èèyàn lè dà níyàn lásán kó sì máa gbalada kọ́dà bí òṣìṣẹ́ àníyàn lásán ó lè ṣe kí ni ó lè di ntọ́lọ́hún ó torí ẹ̀ fún èèyàn ládàá sọ́tì ẹ̀ gbèrò kóun fẹ́ ṣe nǹkan báyìí kọ́dà bí òṣè kí ni kọ́dà bí òṣè ni pé alimami Bayhaqi ni pé bàbá tiẹ̀ tún fojú wò ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ta ló pín sí yìí gan èyí tí àníyàn yìí gan ọ̀fẹ́ ju kínní ó ju àwọn méjèèjì yòókù lọ nípa báyìí ni pé hadithu innamal a'malu binniyat hadithu tó ṣe kínní hadithu tó lágbára ni kíkó wa wa ká gbìyànjú kọ́ wa nù tí a máa rántí gbogbo ògbà kọ́ra bá a bá lè ha sórí gẹ́gẹ́ bá a ṣe gbára wa níyànjú ní ìjẹ́jọ́ tábà ń sọ̀rọ̀ àníyàn àníyàn àkọ́kọ́ afẹ́ makíní jẹ́ àníyàn ẹ̀ríkọ́ jọra àwọn àníyàn yorùbá àníyàtù ní èdè larubawa kíní jẹ́ àníyàtù kíní jẹ́ àníyàn. àníyàn ni alazmu ala fi'li al-ibadati taqarruban ila Allahi azza wa jalla alazmu ala fi'li al-ibadati taqarruban ila Allahi azza wa jalla kéyìn ó ní lọ́kàn pé ní iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ fi sin lọ́hùn nti mo fẹ́ ṣe iṣẹ́ mo fẹ́ fi ṣe kínní mo fẹ́ fi sin ọlọ́run mo fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba ntí ń ya àníyàn nìyẹn. nípa báyìí a ń bẹ̀ yẹn pé àníyàn gẹ́gẹ́ bá ṣe kà á fúnra wa pé fúlùfúlù ìsìláàmù táníyàn mú ọkàn làníyàn bá ṣiṣẹ́. nínú àdáda lẹ́sìn ni kéèyàn sọ àníyàn jáde eh, gbogbo eléyìí nínú kíni nínú àdáda lẹ́sìn nítorí pé ntí ń jẹ́ àníyàn ni ntí bẹ nínú kíni ntí bẹ nínú ọkàn. bí sẹ̀rí àti gbé kalẹ̀ nìyẹn nípa báyìí ni pé àkọ́kọ́ ń tá a fẹ́ ká mọ̀ ni pé àníyàtò màhálùhá alkọlù àníyàtò màhálùhá alkọlù gbogbo àníyàn téèyàn bá fẹ́ dà ọkàn là á ṣe kí ni ọkàn là á dà níyàn sí àníyàn téèyàn bá ti ń wí jáde kọ́dà bí òwe aláwọ̀mọ̀ nínú àwọn ètò báyìí pé yorùbá náà ní fi ń wí nínú àdáda lẹ́sìn tọ́lọ́wọ̀n ọ̀bẹ ni àṣìlérí inú àkọọ́lẹ̀ kankan pàǹdẹ́bí ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa àlè rí náà kọ́lẹ̀ kankan pé kankan nù àwọn sọ̀hábì anábì muhammad sallallahu alayhi wa sallam ó ṣe bẹ́ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé nípa báyìí pọ́ìntì àkọ́kọ́ tá a fẹ́ ká mú pọ̀rọ̀ àníyàn ni pé kí ni ń já níyàn àníyàn ni ń ta dì lọ́kàn mo fẹ́ ṣe nǹkan báyìí ọlọ́run torí tiwọ́ ọlọ́run ọba ni. ká máa wá wí àníyàn à ń wí jẹ́jẹ́ ni àbí ìtọ́tí ẹ̀ burú jù ni pé ni yóò sì tún máa gbọ́ irú àníyàn tó lóhun dáná eléyìí ṣe àníyàn mọ́ nínú ewu tó wà ń bẹ̀ ni pé ní ọba rọra yóò padà wá mú lọ bí tá à pè ní àlùwàsùwàsù fìdí ròyìnròyìn nínú ẹ̀sìn ṣètọ́ ni wọ́n padà wá lò yóò láti lè wọlé sí la bẹ́ẹ̀ bá rí àwọn tí wọ́n mistake púpọ̀ ń pọ̀ ọ̀rọ̀ àníyàn yìí tí ó fi dúró tó lóun fẹ́ dà níyàn ti fẹ́ kíra kàkàtà pé nti ó fi dúró tí ó ara rẹ̀ pé mo fẹ́ dà níyẹn ni èyàn ó sì ti fẹ́ ṣe kí ni èyàn ó sì fẹ́ kí pàkà nínú táwọn afa fún wa láti fi kìlọ̀ fún wa ká sọ̀rọ̀ àmì nǹkan báyìí ọkùnrin kan wọ kan àwọn tí gbẹ́sìn yìí tó pé ní ká máa dà níyàn síta ká máa pé lára tiẹ̀ náà gẹ́gẹ́ bí ta wípé bí yàn bá ń serú nǹkan báyìí yóò múni lọ bí ká máa wá ṣe kíni kérò yòrò yóò máa wọnú ẹ̀sìn nígbà wọn náà máa kí Allahumma inni inni nawaitu tẹ̀bára àwọn tí wọ́n bá ti dún ní márùn nǹkan bẹ́ẹ̀ ọkùnrin yìí wá ń tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò sì ọfẹ́ da mọ́ ìṣẹ́ tí ó fi wá pé àdáàn àdáàn pé mo fẹ́ ṣe àdá mo fẹ́ kí irun yìí fọ́lọ́ ni ọba ṣe mistake ọba ní àzáàn ọparọ̀ dálì ọ́fíìsì kìíní ọ́fíìsì dálì nítumọ̀ tó yàtọ̀ gédégédé síra wọn ẹgbẹ́ kí àfáà ti ń bẹ̀lẹ́gbẹ̀rẹ̀ wí ọ́ni ah lillahi wa li rasulihi wa li mala. àmọ́ ṣe pé òní sànìjímọ̀ ẹ̀rí kó kéré inú ẹni tí ò ní ṣe kí ni tí ò ní wẹ̀ ẹ̀yẹ́ kan wá gbé garawa nísìnyí àbí ó sì ní ṣáwá léwẹ̀ rẹ̀ kọrí sí léwẹ̀ ní ọjọ́ aago mẹ́wàá àárọ̀ ó sì wẹ̀ ọ́ jáde ọwọ́ ẹ̀ ó ṣe kí ni jáde ń gbọ́ wá jáde tán lọ́wọ́ á gbọ́ táwọn kan sọ pé ní ọmọ da ọmọ wẹ̀ jímọ̀ mo jẹ̀ ti wẹ̀ mo àníyàn iṣẹ́ tà níyàn máa ṣe nìyẹn bọ́bá yìí pé kó tó wọlé ìwẹ̀ yẹn ló ti gbọ́ tí wọ́n sọ fún un pé bíyàn bá tún wẹ̀ ń jọ jímọ̀ lásán onílàdá tí tọ́lọ́wọ́n kọ kalẹ̀ fún un kò nídìí kọ́ wẹ̀wẹ̀ méjì ìwẹ̀ kan òun náà tí ó sì mọ́ tó tó àmọ́ ńgbà tá níyàn pé mo fẹ́ fi ṣe ìbáàdà fọlọ́run tó ti kún yẹn ọlọ́run sùn kọ́ ládàá fún iṣẹ́ tí kíni iṣẹ́ tá níyàn máa ṣe nìyẹn lápẹjú èmi nísìnyí ah, nínú àwọn sàhábì anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn méjì wọ́n jọ ń fi ọ̀rọ̀ jọ mitoro ọ̀rọ̀ ńjọ́ kan wọ́n jọ ń fi ọ̀rọ̀ jẹ omitoro ọ̀rọ̀ ẹnìkíní wá bí ẹnìkejì pé ah, wákàtí mélòó lọ́ọ́ máa fi kírun lóru iye rákà mélòó lọ́ọ́ máa kí lọ́ọ́ máa jí kí lóru oníyẹ ah, báyìí lòun máa kí eléyìí níyẹ báyìí lòun máa kí nínú àwọn sọ̀hábẹ́ yìí wọ́n á ní á ah, èmi máa dá òru mi sí ọ̀nà mẹ́ta yóò nígbà kan tí ń ṣe kíni tí ń fi sùn yóò nígbà kan tí ń fi tí ń fi dìde kírun yóò nígbà kan tí ń fi ṣe tilawatul Qur'an al-Karim àmọ́ o oorun mi kọ́dà ìgbà tí mo fi ń sùn yẹn o àníyàn mi ni pé níbi ń bá jí kí n lè tún ní kíni kí n ní okun àtàlàáfíà láti fi ṣe ìbáadà a jẹ́ pé ní kọ́dà oorun lásán tẹ́lẹ̀ ń sùn gan-an irú oorun wo nìyẹn ìbáadà yìí àǹfààní àníyàn nìyẹn kéèyàn máa ń pa àníyàn oorun lásán ní ń sùn fa àmọ́ ń gbòó ti pé ní kò sùn oorun pé ní jẹ́ nǹkan sùn àmọ́ ah, mo sì fẹ́ ṣe náfìlà ní aago mẹ́ta òru o aago méjìlá lónìí nígbà tí n bá sùn da aago méjì tàbí da aago mẹ́ta yìí ń lè ṣe kíni ń lè tún ní àlàáfíà ṣẹ̀ríà ìsìláàmù ní ládàá ń bẹ fún pẹ̀lú oorun tó ṣe kíni oorun tó sùn yẹn náà kí ló jẹ́ kó oorun téèyàn fi kíyàn kàn fẹ̀gbẹ́ lélẹ̀ tó sùn lọ bá o àti oorun téèyàn máa gbà ládàá kí ló jẹ́ àyàtọ̀ àníyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́yìn náà wá wo gbogbo téèyàn bá ń ṣe ànábì sallallahu alaihi wasallam ó kọ́dà oúnjẹ téèyàn bá ń fi sí ẹnu ìyàwó rẹ̀ tó yẹ responsibility rẹ̀ ni òun fún ìyàwó rẹ̀ lóúnjẹ oúnjẹ tó dáa ànábìlẹ̀ yẹn sùn máa ṣe kíni yóò sùn máa gba aládàá sọ́dà kọ̀ mbẹ́ kí ló jẹ́ ọdún bẹ́ẹ̀ òun ni pé ńgbà tí ń dà níyàn pé ah ọlọ́run ní àṣẹ báyìí ń ṣe so ni pé ní kúkúrú ni pé àkọ́kọ́ sẹ́tà ni ẹ̀ máa ń ṣe ni pé àníyàn tuntun máa yí zòlá àádá ànilẹ̀ ìbàdàn àníyàn ni ó jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin téèyàn ń ṣe ní bí ìgbà téèyàn ń ṣe àládà àádà àtẹ̀yí téèyàn ń ṣe téèyàn fi ń ṣe kíni téèyàn fi ń ṣe ìbáadá ó lè jọra wọn tí o gbórí iṣẹ́ kan náà lèyìn ó ṣe bí àwọn examples tí mo mú fún yín bọ̀tí tó jẹ́ yàtọ̀ náà ní kíni ó ní àníyàn téèyàn ní tó fi ń ṣe tọ́yì ẹ̀kejì táníyàn máa ṣe òun ni pé wà níyà tuntun mọ́ yizul ibadati ba'daha an ba'd ìbáadá tó tún wá jọra wọn náà àníyàn náà ni ó tún máa jẹ́ ká mọ kíni ni ó máa ṣèyàtọ̀ pé ah, eléyìí eléyìí eléyìí ni eléyìí bí wọn bá fẹ́ ká ilé àní sàrákà mélòó ní òkì mẹ́rin tó bá fẹ́ ká sórí sàrákà mélòó ní òkì mẹ́rin èèyàn kan wàá jí nísìnyí ó sùn látàárọ̀ ní dọ̀rúurí dọ̀rúurí ló dé bọ́yọ̀ rẹ̀ àbí nkankan nígbà tí ó fi jí aago mẹ́ta ọ̀sán ló jí á ọjọ́ àsìkò àṣírí ti wọlé òun bá ó kírun with intention kó òun kírun wo òun kírun àyílà ọwọ́ ajáde táwọn náà ah, sálásárì tí wọ́n ní àlàsà àsìkò àlásárì náà lẹ́kírun náà òun tiẹ̀ ti kírun ìrìn wo ló kí àyílà ló kí àbí àlásárì kọ́dà bó ipá síkò ló kí torí pé innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa àníyàn ni ó jẹ ká máa mọ̀ yàtọ̀ kí ni al-ibadatu ba'duha an ba'd bí a ah, irú ìbáàdà tẹ́ni iṣẹ́ yìí irú ìbáàdà tẹ́ni iṣẹ́ yìí àníyàn làníyàn fi ṣe pàtàkì. tumayyizu aidan al-faridata 'an an-nafila lápèjúwe nísìnyí èèyàn ti kírun tiẹ̀ ọwọ́ àwọ̀ mọ́ṣáláṣí nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa ni pé béèyàn bá dé mọ́ṣáláṣí tó ti kírun mọ́ṣáláṣí kan ó tún wá bá àwọn kan wọlé bá àwọn bá rí pé wọ́n ń kí jàmáà tiwọn lọ́wọ́ ṣẹ̀ríà ìsìláàmù ọ̀kọ́ wa pé kí yẹn wá lọ jòkó lẹ́yìn mọ́sálásí pé ńgbà bá kí wọn tán wà bá mi náà ìwọ náà ṣe kí ni ìwọ náà jọ ìwọ ni. àmọ́ níyẹn tí wo lè tó fi ń jọ ìyẹn síbí wọ́n ti kí ọ̀ràn yẹn tiẹ̀ a jẹ́ pé wọ́n ń ṣe kí nìyẹn ìwọ ń ṣe náà fílànù bí ìmáàmù ṣe ń kírun ni wọ́n náà ń kí bàbá rúkú wọ́n náà rúkú àmọ́ tó là níyẹn tí idan lẹ́ẹ̀kan sí àníyàn ni ó jẹ́ ká máa màyàtọ̀ láàrin tó jẹ́ àádà àti tó jẹ́ kíni tó jẹ́ ìbáadà àníyàn ni ó sì jẹ́ ká máa màyàtọ̀ ìbáadà kọ̀ọ̀kan sí èkejì tọ́ eléyìí ni ọ̀nà tí àníyàn máa fi ṣiṣẹ́. àwọn orípa wo kí ni àfáàrù àníyàn àwọn orípa ni ní máa tààrọ́ ní máa lè lè ó lè kọlifá iṣẹ́ wa iṣẹ́ tí èèyàn bá ṣe ọ̀dà níyàn but irú kí ni orípa tí a lè mú jáde ń bẹ̀ látara àníyàn tó dà kí n ṣàlàyé lọ́nà míì kọ́ lè mi ń gbà tó pé ní irú iṣẹ́ kan náà ni ẹlòmíì ó ṣe yọ gbẹ̀sẹ̀ ẹlòmíì ó ṣe yóò ṣiṣẹ́ kí ni gbà ládàá iṣẹ́ kan náà o òwò ṣe tiẹ̀ ẹ̀ṣẹ̀ wọn kọ̀ kalẹ̀ fún eléyìí ó sì ṣe tiẹ̀ irú iṣẹ́ kan náà fún wọ́n máa kọ́ ládàkalẹ̀ fún àníyàn ní jẹ́bẹ̀. ìdá àníyàn máa ṣiṣẹ́ ń pa pé kí ni ìbáàdà téèyàn bá ṣe àbíṣẹ́ téèyàn bá ṣe min haythu qawluhu ta'atan aw ma'siyah. ìpè ǹjẹ́ ìtẹ̀lé tọ́lọ̀ lónìí tí ó gbà ládàá ń bẹ àbí kí ni àbí máa ṣe àbẹ́ṣẹ̀ ẹ jẹ́ fún yín ní ẹ̀gbáǹpù kan. nínú tíra al ti al-Imam at-Tabarani الإمام الطبراني قال لي ترى تطلبني المعجم الأصغر المعجم الأوسط المعجم الأكبر ما وقع فا إسلام نينو لوري حديث نقول بعض ترى آه ترى المعجم الإمام الطبراني أقوي تكفوا إتي النبي محمد صلى الله عليه وسلم أو أن لجوا بندكا في wọ́n wà ń gbé pé wọ́n fẹ́ kojú àwọn ọ̀tá àwọn ọ̀tá ń rí wọn lókèrè àwọn náà ń rí àwọn ọ̀tá nínú téèyàn nídìí láti fi dẹ́rù bá ọ̀tá rẹ̀ ni pé ní gbogbo ohun téèyàn bá lè ṣe tí ó fi hàn pé àwọn ènìyàn ò ṣe é ṣe kí ni ò ṣe é tọ́ o lórí pé n ti ń jogun nù kọ́ra mi àbá bẹ́ẹ̀ báyàn jà náà bọ́ bá lẹ́nu púpọ̀ yóò sì gbara rẹ̀ kí ni yóò gbara rẹ̀ lẹ̀ torí pé àwọn ò ní mọ̀ pé àsìn ẹnu ni lónìí ni pé ìmúlá lọ ni pé Abu Dujana ọ̀kan náà sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam Abu Dujana àbúdòjánà wa bọ́ síbi tí àwọn kẹfìrí yóò ti rí wọn láàrin sọ́fù àwọn mùsùlùmí àtà ìwọ̀n rìn ìrìn gírímọ̀nkáì ìwọ̀n rìn ìrìn kíni ìrìn gírímọ̀nkáì pé <laughs> àwa lẹ́yìn wa ẹ̀ mọ̀tí ẹ̀ mọ̀ ara yìí láwọn àrìn téèyàn máa rìn tí yóò gbé e ànábì wa ni ìnáha mẹ́ṣíyàtún ìnáha mẹ́ṣíyàtún yóò bọ̀gbẹ́bọ̀ Allahu azza wa jal illa fi mithli hadha al-mawdi'. إنها مشية يبغضها الله عز وجل إلا في مثل هذا الموضع أنا بيريني تيريدا بودو جانا رين ìrìnjú náà bí ọlọ́run lónìí o àyàfi irú bí bí tí a bá rìn irú bí tá a wà yìí nìkan lọ́lọ́run ní bínú sí. ẹ̀rọ ìwò bá gbọdọ̀ jáde bá rìn irú rìn lẹ́yìn tó gbé tán yọ gbẹ̀sẹ̀. ńgbò sí rìn nígbà tí wọ́n ń jagun lọ́wọ́ yẹn ó di kíni ó di ńtọ́lọ́run tó fẹ́ ọgbàládà lórí ẹ̀ kí ni ń jẹ́ báyẹn àníyàn yìí ni pé àníyàn máa jẹ́ kí a mọ iṣẹ́ tí ó jẹ́ tọ́ àtàlélà àti iṣẹ́ tí ó jẹ́ kíni tí ó jẹ́ máa sí àtàlélà ọ̀nà àsáàrù tí a máa fi mọ kí làwọn orí pàníyàn nìyẹn nínú àwọn tá a máa fi mọ orí pàníyàn ni pé min haythu sihhatu wal fasad min haythu as-sihhatu wal fasad iṣẹ́ tí yẹn ṣe yìí ìjẹ́ wọlé tọ́lọ́wọ́ gbà àbíkíni. àbí kò ṣe kíni àbí kò wọlé nígbà tí yẹn bá dé níṣẹ́ gàràgàràgàrà níṣẹ́ tó kírun kọ́dà bó kọ́ bọ́ọ̀lù raka tí ọ̀dà níyàn kankan tó fi kí. hadi salatun sahiha ṣérù òun tọ́lọ̀ ló wọ́n gbà mí. nígbà tí yẹn ò ti dà níyàn ọkàn wá sí ẹ̀ksásáìsì lásán ni ó fi rìádọ̀ ọ̀dàrà yá nìyẹn. ni pé àníyàn máa ń jẹ́ ká mọ iṣẹ́ wo lọ wọlé gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ní ká ṣe èwo ní eh, lápèjúwe nísìnyí nígbà tí èèyàn bá ń ṣe sàárà wọ́n fẹ́ fún ẹnìkan lówó lóòótọ́ lọ́lọ́run ní ká ṣe sọ́dákọ̀ ó sì ní ládàá ńbẹ́ńbẹ́ bọ̀ sọ́dákọ̀ ti èyí láti ìgbà tó ti fẹ́ kù lé àníyàn rẹ̀ ní pé ní jẹ́ kí n ti hàn pé mo jù lánàá yín lọ pé àwa là ń bọ̀ wọ́n wá bọ̀ táwa pé wá ń bí eh, owó tó béèrè lánàá yìí tó wá béèrè ńkọ̀kọ̀ wọ́n wá dé tàyín wá ń nà sí kí gbogbo owó fi máa rí i kí ló sọ iṣẹ́ yẹn di iṣẹ́ tọ́lọ́wọ̀n ọgbà kókó sọ́dákọ̀ náà ni o àmọ́rú sọ́dákọ̀ báwọn ọlọ́run ní ṣe kí ni ọlọ́run ò ní gbà kí ló ba iṣẹ́ náà jẹ́ min haifu sihhatu wal fasad àníyàn ó di inú àwọn orípa mẹ́ta tá a wí ó kí ni ó méjì àníyàn àtúmọ̀ ní asaru min haifu kathratu as-sawabi wa nuqsanuhu àníyàn àtúmọ̀ ní ìfẹ́ tí ń pa pé ṣé ládá téèyàn gbàǹgbèsè yìí yọ pọ̀ àbí yóò ṣe kíni àbí yóò kéré yọ gbà ládá o gbàtí ń jẹ́ ládá yọ pọ̀ àbí yóò ṣe kíni àbí yóò nà níwọ̀n àníyàn náà ní máa ní máa débẹ̀. lápèjúwe nísìnyí ok kí n fún ilé example kan nù ntọ́sẹ̀lẹ̀ àbí láyé anábà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àti ma Anas ibn Malik Anas ibn Malik òun ni khadimu nabiyyi sallallahu alayhi wa sallam ẹ̀ ń anabi muhammad sallallahu alaihi wa sallam ìyá anas là ń pè ní ummu sulaim ìyá anas là ń pè ní kíni ummu sulaim radiyallahu ta'ala anha lẹ́yìn ìgbà tí baba anas ti kú tí ìyá rẹ̀ wà ní ẹ̀ǹtí ọ̀lọ́kọ inú àwọn sọ̀hádà anabi muhammad sallallahu alaihi wa sallam tá ń pè ní abu talha tá ń pè ní kíni abu talha ó wá propose pé kóun ó kú fẹ́ ummu sulaim kóun ò fi ṣe ìyàwó nígbà tí ò lọ́kọ mọ́ yẹn láti lè bò ó láṣìírí. ó sì tẹ́ Ummu Sulaimu náà lọ́rùn àmọ́ Ummu Sulaimu wá gbé mọ́jẹ̀mú kankanlẹ̀ ọgbẹ́ kẹ́ni ọgbẹ́ mọ́jẹ̀mú kankanlẹ̀ pé ìwọ Abu Talha nígbà tó ọmọ òun tẹ́lẹ̀ kẹfì orí lòun àmọ́ lónìí tó ń sọ̀rọ̀ yìí òun ti di min atba'i Muhammadin sallallahu alayhi wa sallam òun ti di inú àwọn kẹ́ni inú àwọn tí ń Muhammad sallallahu sallam wà máa mẹ́fìlú ka yọ̀rọ̀ dùn irú wa àbó tọ́líhà kó o sì sọ̀pọ̀ ọ̀fẹ́fẹ́ obìnrin kan gbogbo ìlú màdínà yìí tí obìnrin náà wà á kọ́ kò sí nǹkan kan tí o fi lẹ́tọ̀ọ́ pé kọjọ kọ̀ àmọ́ májèlé kan náà ni tó o bá lè gba ìsìláàmù tó o bí mùsùlùmí ìsìláàmù rẹ̀ òun ni jẹ́ sàdáàkì òun ọ̀gbà sàdáàkì mìíràn òun ò ṣe kí ni òun ọ̀gbà sàdáàkì mìíràn àbó tọ́líhà ó ti wà lọ́kàn tiẹ̀ náà fóun fẹ́ gba ìsìláàmù tẹ́lẹ̀ àmọ́ ẹnu pé ó ń mùsùlùmí tí wọ́n encourage ẹ̀ pé kọ́dà bọ́ bá gba ìsìláàmù yìí mọ́wùlẹ̀ tún ronú pé ó san sàdáàkì kankan mọ́ sọdáàkù òun náà ni ìsìláàmù rẹ tí tó ṣe kíni tó ṣe yẹn ibi tí mo fẹ́ lọ́nbẹ̀ ni pé tó bá ṣe pé ní ní pọ́nbélé tí ò sí ọ̀rọ̀ pé sọdáàkì kò fi ìsìláàmù san sọdáàkì mi ládàbò tọ́lẹ́họ̀ pọ̀ ju yọ pọ̀ ju bíi yọ pọ̀ ju bí ládàá rẹ̀ ó fi mọ lọ. àmọ́ ìgbà tó ti ní pé ní fi ìsìláàmù rẹ kó fi ṣe sọ̀dáàkù èyí wọn ò pé ní ọlọ́run ní gba ìsìláàmù rẹ o àmọ́ ládàá yẹn ṣe kí ni ó tún dínkù. kí n fún yín lẹ́ mi. anagba muhammad sallallahu alayhi wa sallam tí àwọn èèyàn bá wà lójú ogun tán bá wà ní kíni lójú ogun nínú tí ìsìláàmù gbé kalẹ̀ tí ó sì rújú òun ni kéni gbogbo ẹni tó bá jagun sójú ọ̀nà tọ́lọ́run nígbà tí wọ́n bá kó ológun àwọn nǹkan ogun tí wọ́n bá kó wọ́n ní kíni wọ́n ní pinnu ẹ̀ nínú ganima gbogbo mùsùlùmí tó bá tẹ̀lé ànábì sọ̀rọ̀ sẹ́lẹ̀ lójú ogun àbí gbogbo ìmáàmù min àìmọ̀tì mùsùlùmí jẹ́ yẹn bá bá a lójú ogun nínú àwọn tí wọ́n ní ní ganima ogun ó ń kálukú ṣe kíni ọlẹ́tọ̀ sí ibẹ̀ ọlẹ́tọ̀ sí ń bẹ̀ ẹni tó bá wá lọ sójú ogun ní ti torí pé ní li'ilahi kalimatillah li'ilahi kalimatillah pé òun ló jogun torí kọ́rọ̀ ọlọ́run kó lè bàa pé òun ni ó borí but at the same time ó ti gbọ́ pé bẹ́yẹn bá sì tún lo ojú ogun gbogbo ń tọ́jẹ́ kínni gbogbo ń tọ́jẹ́ gà ní ìmọ̀ ogun náà ó lè ṣe kínni ó lè tọ́ sí yàn ọ wá lẹ́nìyàn pé ní òun fẹ́ ṣe i'lahu kalimatillah and òun sì tún fẹ́ gbà nínú kínni nínú kínni nínú gà ní ìmọ̀ ogun ẹnu àníyàn tó ní yìí ó ti ṣe kíni ó ti di ó di ládàá rẹ̀ kù ó ti ṣe kíni ó ti di ládàá rẹ̀ kù. àmọ́ tó bá pẹ́ ní ọkàn lóhùn láníyàn lè ìlà ìkẹ́lìmọ̀tì láì ghanima wá ọkọ̀ wá o lè ìlà ìkẹ́lìmọ̀tì láì ládàá rú ẹni bẹ́ẹ̀ yọ ọkọ̀ ju tẹni tó ṣe kíni tó dà níyàn lè ìlà ìkẹ́lìmọ̀tì láì tó sì tún dà níyàn tó ń fẹ́ rí ghanima torípẹ́ ẹ̀tọ́ rẹ̀ ni ghanima yìí náà ẹ̀tọ́ rẹ̀ ni kì í ṣe wọ̀ but ibi tá níyàn ó ti ní ásáàrù ń bẹ̀ yẹn ní pé kí ni láàdá yẹn ó ti kí ni yóò kéré sí tẹni tó ṣe pé láàníyàn rẹ̀ ó pé pé òun ò ní ẹ̀mí nǹkan kan àyàfi kí ni lè àìláhi kẹlìmọ̀tìlá àwọn wọ̀nyí ni àsáàrù àbáwọn orí pa ń bẹ fún kí ni àníyàn àti iṣẹ́ tí a àti kọjá time tí a fúnra wa. insha allahu ta'ala lórí ọ̀rọ̀ hadithu innamal a'malu bin niyad ní dárúsù tìjọ́ mẹ́jọ ọlọ́run kọjá àdúgbò náà lọ a sọ díẹ̀ nípa rẹ̀ ká tó bọ́ sínú hadith yòókù gbọ̀dọ̀ bí mo ṣe wí hadith yìí hadith tó ṣe pàtàkì púpọ̀ ní tó yẹ kí gbogbo wa ká gbìyànjú ká ha ká sì máa rántí gbogbo àwọn oríṣiríṣi ìtumọ̀ tọrọ kiri ká nínú ìtì abára wa sọ lónìí. هذا والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àwọn tí wọ́n kọrúkọ kalẹ̀ ń jẹ̀jọ́ ẹni tá a ní kó bá wa ra tírà yẹn ìjọ mẹ́jọ ló promise fún wọn kó wa pẹ̀lú ògbọ́n lọ. alhamdulilayi rabbil alamin ntí wọn béèrè ni pé gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan pé àníyàn ni máa jẹ́ ká mọ àádá yàtọ̀ sí kínní ìbáadà wọn gẹ́gẹ́ bí example ti ìwẹ̀ tá a mú wálẹ̀ kan nígbà tí èèyàn bá ní ọ̀ràn yẹn ń bẹ lọ́rùn ẹ̀ pé kọ́ wẹ̀wẹ̀ jánábà lápẹ̀júwe àbúwé ọ̀ràn yẹn kan dé ó sì wọ́n á bọ́ síjọ jímọ̀ ó sì fẹ́ ní ládàá kó ń fẹ́ wẹ̀wẹ̀ jímọ̀ náà ǹjẹ́ dandan ni pé kó lẹ̀ wá pọnmi garawa méjì kalẹ̀ pé ti jímọ̀ ni ti jánábà ni àbí bẹ́ẹ̀ rẹ̀ yín kọ́ yẹn àbí ó kú lè wẹ̀wẹ̀ kan náà kó sì gbé kíni kó gbé méjèèjì so kò sí èyí tí ò lè ṣe nínú méjèèjì but àǹfààní kéèyàn máa béèrè ni pé wo lọ́rùn jù bí a bá ń wẹ̀ lẹ́ẹ̀mejì náà tó ń lọ wẹ̀wẹ̀ ìmọ̀dà ní ẹjọ́ tó ń gbọ́ sẹ́gbẹ́ kan tó ń lọ wẹ̀wẹ̀ ìmọ̀dà ní ọba àmọ́ bọ̀dẹ́lẹ̀ tí ó ara rẹ̀ báyẹn sẹ́rí gbogbo àlẹ́ tọ́ba ti jọra wọn ẹ̀mú ní kọ́ńdà general principle nínú sẹ̀ríà gbogbo àwọn oríṣiríṣi ẹ̀sìn tọ́ba ti jẹ́kẹ́ni tọ́ba ti jọra wọn tọ́ba pé ti wà ọ́ lálù ọba so ó ṣe kíni ó so àlọ́ alájà àbí rọ̀já tọ́yì nígbà tí ó tún dé bí ẹ̀yìn ìṣẹ́jú márùn-ún ìsìn ìtọ́ba tó ń gbà ọba ṣe kíni ọlọ́ ọlọ́tọ̀ kó tó tó di pé magrebi dé ó tún ní ìdá àti wọ tọ́ílẹ̀ tó tún ṣe kíni ó tún ó tún wọ tọ́ílẹ̀ tó yàgbé náà tó bá yẹ pé ní àkọ́kọ́ tó so yẹn ló ti tún àlùwàlá ṣe immediately tó so ló tún àlùwàlá ṣe nígbà títọ́ dé yóò tún tún àlùwàlá mi ìdá àbí kò ní tún ṣe túláàsì yóò tún àlùwàlá mi ṣe àlùwàlá yẹn tún ti bàjẹ́ náà nìyẹn ó tún tún àlùwàlá ṣe lẹ́yìn ìgbà tọ́tọ̀ tán ni ó tún tó lọ yàgbẹ́ yóò tún tún àlùwàlá mi ṣe ń gba mẹ́tìrì bá dé àbí kò ní tó tó bá sì fẹ́ kan jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ̀lera wọn bẹ́ẹ̀ tó yẹ pé ní lẹ́yìn ìgbà tí mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ tán ló tó wá ṣe kíni ló tó ṣe rí gan lápèjúwe nísìnyí àníyàn ìwẹ̀ ọ̀ràn yẹn ń bẹ lọ́rùn yẹn àníyàn ìwẹ̀ súnà mustahabu ń bẹ ní ọ̀rùn yẹn èyí téèyàn ọ̀dà láníyàn lọ́ràn yẹn kíni àníyàn ìwẹ̀ ọ̀ràn yẹn yọ wà ní láníyàn pé ní mo sì fẹ́ kí jimá ìwẹ̀ jimá àbí wọn mustahabu mi náà kó ṣe kíni kó kó sínú rẹ̀ bẹ́ẹ̀ o sì ṣe nìyẹn lápèjúwe inú example tó hàn jù ni pé téèyàn bá lọ hajj lápèjúwe nísìnyí èyàn wá fẹ́ ṣe tọ̀wá fún gbà tó kù ní hajj inú àwọn àpèjúwe táwọn afá máa ń kalẹ̀ nìyẹn nínú ìlànà ìsìláàmù ni pé èyàn gbọ́dọ̀ ní maka àfi kó ṣe pé tí ó ni kíni òun ni tọ̀wá fún èyàn wá ní ọ̀ràn yẹn kó ṣe ní tọ̀wá fún ìfàbọ̀ òun ni orígun hajj gan ní àwọn orígun hajj kò tí ṣe tọ̀wá fún ìfàbọ̀ yìí títí tó fi fẹ́ nítorí wà lọ́rùn rẹ̀ nífi dorí sí tọ̀wáfù méjì tọ̀wáfù ìfádọ̀ ti hajj àti tọ̀wáfù kíni àlùwàdà pẹ̀tọ̀ èyí tá nẹ́bílẹ̀ gbọ́dọ̀ kó mẹ́ka o àfi kó ṣe pé kíni tọ̀wáfù lẹ́ẹ̀fi dágbére yóò wá dàníyàn pé tọ̀wáfù ìfádọ̀ lòún fẹ́ ṣe kò ní dàníyàn tọ̀wáfù àlùwàdà ni mo fi ní ntọ́ bá kéré ní òkò sínú ntọ́ bá tóbi tọ́ba wa ti dà ní ẹ̀tọ́ wá fún ìfádọ̀ yìí pẹ̀lú àníyàn pé bóun bá sì ti ń ṣe tó òun dágbére náà nù òun jáde lọ nìyẹn ó dúró fún kínní ọdún fún ọdún fún tawaful wada example mi lẹ́yìn tí ó tún súnmọ́ káwọn mọ ọ̀rọ̀ hajj bọ́yọ̀ pọ̀lọpọ̀ tí ì ṣe rí um, èèyàn wọ ilé nísìn anagba muhammad sallallahu alayhi wa sallam ó ní bẹ́yàn bá wọnú mọ́ṣáláṣí fala yajlisanna hatta yusalli rak'atayn rak'atayn tahiyyatan lil masjid inú ẹ̀kọ́ ìsìláàmù ni pé gbogbo mọ́ṣáláṣí téèyàn bá wọ̀ yẹn wọ mọ́ṣáláṣí kọ́kàn wàá jókòó wọ̀ ó kíkíni ọgbọ́dọ̀ kírun raka méjì kó tó di pé ó jòkó èyàn wá dé nísìnyí ọba àti ìmọ̀mù ti ti ń kírun lọ́wọ́ ọba jọyìn wọn bí irun mistake ní kẹ́yìn wá pé kọ́gbádìí sì yé lọ bí pé ní hata ìsọ́líyà rákà àtẹ̀yìn kọ́ wa máa dárun rákà méjì tiẹ̀ kí kó fi ìmọ̀mù lẹ́kọ̀ọ́ máa kírun náà yóò join ìmáàmù ni but question ni pé ǹjẹ́ lẹ́yìn ìgbà tí mọ́mù bá sálámà tó wá fẹ́ jókòó ǹjọ́ jẹ́ dandan kó tún wá kí rákà àti kó fẹ́ ṣe tàhíyà mọ́sídìí mọ́ ńgbò ti jọ ìwọ̀n tá nàbì ní èèyàn gbọ́dọ̀ jókòó tí o fi kírun ó sì ti kírun èyí tí ń jẹ́ fàárí bọ̀ gan tahiyatul masjid ti kó sí ni o ti kó sí abẹ́rẹ́ tó ṣe ó ti yé ok ẹ jẹ́ kẹ́ lómi náà tó bẹ̀rẹ̀ náà náà zohori náà náà náà hmm. asiri bẹ̀rẹ̀ náà náà. ok ok. náà náà. àbáàkà ok ọ̀dà. Okay bóyá ìbéèrè tá a dáhùn kan iná méjèèjì ọjọ́ ti lọ ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ òun ni pé sọ̀látò làásìrì bẹ́ẹ̀ ṣe wí lóòótọ́ hátà yasiru zillu kulli shay'in mithlahu títí tí bòògì gbogbo ọ́bjẹ́kì tá a bá gbé kalẹ̀ ẹ wò nísìn tá a bá gbé kinní ìkalẹ̀ nísìn tẹ́ bá gbé kinní ìkalẹ̀ níbi aago mọ́kànlá àárọ̀ mọ́kànlá àbọ̀ bòògì yẹn ò ní kò ní ti yẹ kúrò lára rẹ̀ tọ́ba tí ń tó gbà tí zúrì tó ìgbà yẹn ni ọmọ bẹ̀rẹ̀ sí ní kíni ni ọmọ bẹ̀rẹ̀ sí ní ní bògì bògì yẹn ọmọ wá expand díẹ̀ díẹ̀ yọmọ fẹ̀ yọmọ tóbi díẹ̀ díẹ̀ ìgbà tí asiri bẹ̀rẹ̀ ni ìgbà tí bògì yẹn tá a bá wá wò ẹ́ wó bí kíní ìṣe ga sókè ṣẹ́rí bó ṣe ga sókè mọ́ yìí tó yẹ pé bògì rẹ̀ tó extend lọ báyìí bògì yẹn bí ó ṣe lọ nìyí ẹ wá wá nǹkan kankan ẹ fi wọ́n ẹ ti mú odidi kìíní ìbáyìí bó ṣe gùn tó ẹ wá wo láti di rẹ̀ yìí síbi tó gùn dé nígbà tí bòdì yẹn bá ti ṣe déédéé gúngún kìíní yìí àsìkò zúrì parí nù ìgbà yẹn ní àlásàrì bẹ̀rẹ̀ ṣé ẹgẹ́ tẹ̀ báyìí tó ẹ wo gúngún rẹ̀ bó ṣe wà yìí ibi tí bòdì ó sì lọ ní bóun ó ṣe wà ní ẹ lè wá mú nǹkan kẹ́kẹ́ ti fi sa àmì kìíní yìí àbí kẹ ẹ lè ṣe báyìí ṣẹ́rí bó ṣe dúró yìí kẹ wáá fẹ́ ká da orí ẹ̀ kodò wá bá ṣe tó ṣe tó ṣe dorí kodò tó ṣe déédéé gúngùn kìíní yẹn lórí àsìkò lórí kẹparí àsìkò àsìrò bẹ̀rẹ̀ yẹn but bí eléyìí láti má máa dààmú ara wa àwọn kan ti ń gbìyànjú eléyìí tí wọ́n ti ń tẹ̀ ní kàlẹ́ndà kọ́dà wọ́n ń tẹ̀ tóṣù kan wọ́n ń tẹ̀ tóṣù méjì wọ́n ń tẹ̀ ti oṣù mẹ́fà tabakú gbìyànjú eléyìí ńgbà táwọn ti ṣe eléyìí tó ti wà kalẹ̀ wọ́n ti sọ táìmì ìrùn kọ̀ọ̀kan fún wa pé ìbàbá báyìí ni نعم نعم نعم اوكي آه، آه، فيؤتي زوال لا آه، ما ورد في حديث جبريل حين صار ذل كل شيء مثله هذا ما ثبت في الحديث هذا ما ثبت في الحديث على كل حال لا كلام لأحد بعد حديث النبي صلى الله عليه وسلم eléyìí tó wà nù hadithi ni pé jibrilu ó kírun fún anabi hina sọ́ra bílù kulli shay'in mithlahu ńgbà tí bòòdì gbogbo nǹkan kọ̀ọ̀kan tó ṣe déédéé kíni tó ṣe déédéé rẹ̀ ó sì kọ̀ntínú títí àtà sọ́ra bílù kulli shay'in mithlihi. ayiwa. Mm. Eh, na eh, òdodo ni mistake díẹ̀ díẹ̀ máa wà níbí báwọn náà gbìyànjú ni àwọn kàlẹ́ndà tí wọ́n ṣe èmi gan ti rí bẹ́ẹ̀ ipe ó ṣe é ṣe ń gbà mí kó pé nígbà táwọn ní ọ̀run wọlé ìgbà tí wọ́n wọlé bóyá ti wọlé before gbà yẹn but fi ìṣẹ́jú márùn-ún márùn tí wọ́n bá ní iye ìgbà báyìí ní ọ̀wọ́lé tí ẹni tí èèyàn bá kírun lẹ́yìn ìgbà tí ìrun wọlé kò sí tó burú bọ̀tẹ́ yìí tó burú ni pé ní kéèyàn ó kírun kó tó di pé ìrun wọlé nígbà táwọn bá kọ́ pé torí àwọn náà kì í pé wọ́n ń ṣeré wọ́n gbìyànjú púpọ̀ oríṣiríṣi ìmọ̀tọ́lọ̀ ń fáwọn náà ni wọ́n fi gbé kínní ìkalẹ̀ gbogbo bí ni wọ́n sì ń ṣe kọ́ra bí yẹn dé bó dé mọ́dínà lónìí irun táwọn náà fi ń ṣe kínní tí wọ́n fi kàlẹ́ndà yẹn náà làwọn náà ń ṣe kalẹ̀ pé ìgbà báyìí làyí là wọlé ìgbà báyìí ní alásàrì wọlé eléyìí tá a bá ti wá ní dáùtù sí báwọn ó ṣe é ṣe ńgbà tó báyìí aago kan ni wọ́n ní wọlé lápèjúwe àwa lè fà á fún ṣẹ́jú márùn àbí ṣẹ́jú mẹ́wàá kalẹ̀ tí ó fi jẹ́ yẹ̀kínú pé ẹ̀rùn ti wọlé ńgbà yẹn wallahu ta'ala a'lam. ìbéèrè yín kejì. Hmm. aha ok. àti níka àwọn situation kan bẹ tí ó jẹ ká ìgbà kan bẹ tá a ka kan bẹ tá ohun táwọn èèyàn ò take note ni pé òyìnbó ni ò jẹ́ ká mọ ìjọ wo lọ́jọ́ bẹ̀rẹ̀ ìjọ wo sì lọ́jọ́ parí ọjọ́ ti ṣẹ̀ríà aago méjìlá wà yìí nísìnyí lẹ́sìn ká sọ pé nísìnyí magrebi ò ní bí aago mélòó ní magrebi ṣe kọmọdún ẹ́ gbé kọ́tà tó sẹ́mu ṣẹ́rí tó bá ti di kọ́tà tó sẹ́mu tí magrebi bá wọlé yẹn nínú ṣẹ̀ríà àti ìsìláàmù kí lọ́la Monday bẹ̀rẹ̀ láti ìgbà tí magrebi òní ìbá ti wọlé àwọn òyìnbó ló ní ọ̀dàgọ́ méjìlá ẹ̀ǹkan ọ̀dàgọ́ méjìlá kí Monday tí wọ́n tó bẹ̀rẹ̀ bọ̀tá bá fẹ́ lo ìdájọ́ sẹ̀ríà kò sí tí sẹ̀ríà fẹ́ fọ̀rọ̀ aago méjìlá ṣe ìgbà tí ọ̀la ó ti bẹ̀rẹ̀ tábà ti wọ magrebi òní nìsín àti wà ní Laylatul Isnayn àti wà ní kíni Laylatu òru Monday nìyẹn òru ni ó sì kọ́kọ́ dé kó tó di àárọ̀ torí náà ẹni tí mo fi léyìn ọkà èèyàn níka ni pé lápèjú oníṣẹ́ tó bímọ lẹ́nu ibi tí mọ́gìrìbì kù sí nísìn lẹ́nu ibi tí mọ́gìrìbì kù sí nísìn tó bá bímọ nísìn ọjọ́ sunday ló bímọ ọjọ́ sunday ni ó bímọ definitely tábà kayọ́ mọ̀ lè sábẹ́ èyí tà nábì wí ìjọ saturday tí ń bọ̀ ní ọ̀bọ̀ sí bọ̀tẹ̀ yẹn wá bímọ ní aago ṣe quarter to seven lẹ́pẹ́ mọ́gìrìbì èyàn wá bímọ ní ten minutes to seven ṣàgbélójú tiwa àwọn ní sunday náà ló bímọ náà ni but nínú ti ṣẹ̀ríà ó ti di monday eléyìí wọn bá bàkà yóò mọ̀ sábẹ́ yìí yóò jẹ́ yóò mọ̀ ahad al-qadim sunday ti ń bọ̀ ní ọ̀bọ̀ sí so ìyẹn ni ká máa take note but kò sí ìrújú ń bẹ̀ pé ní fìlíọ́mù sábẹ́ ni súnà pé bàbá fẹ́ sọmọ ní okọ̀ tá a fẹ́ ṣe àpékọ̀ but àwọn gbà mí gẹ́gẹ́ mo ṣe mọ́ example wa fún yín káwo gbà tí obìnrin bá bímọ so tọ́ba pé bá dàlgòrò bì ní àwòkọ́bìlàlgòrò bì yóò ní mo rò pé máa ń kan dá àròyìn rẹ̀ وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين